Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba. Hello. Yeah. wele lawa ajini 4 7番に。 empty head. Thank you. Thank you.

dàgàdà ọ̀nà kẹlẹ́wé dàgàdà orí dàgàdà ọ̀nà kẹlẹ́wé dàgàdà èèwọ̀ ìgbòho. Thank you. Yeah.

Ilé kata àtàkpà yóò. Ilé kata àtàkpà yóò. Àlìjẹ̀nú máa pẹ́ yá ìlera fún mẹ́, ìjú mo wẹ́rú sọ́mi máa jẹ̀, ìjú mo wẹ́rú sọ́mi máa jẹ̀, ìdájọ́ lè ti bí, àbúwà ìdájọ́ lè ti bí. Àlìjẹ̀nú máa pẹ́ yá ìlera fún mẹ́. Àlìjẹ̀nú máa pẹ́ yá ìlera fún mẹ́. Àlìjẹ̀nú máa pẹ́ yá ìlera fún mẹ́, ìjú mo. ebiri anyị ndị na-ewetụka ya na ịda ọjọọ ratinila eruru na-ewetụka ya na ịda ọjọọ ndị dị ma

Majirita bime vaya el aguadeco, Majirita bime vaya el aguadeco, Ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, ayuda, Mẹ̀rẹ̀ àwọn bá màá na dáre kán ní bá alárí jẹ̀nu ìjẹ̀ndùkọ́ bẹ́ ha nìkẹ́ ẹni wúdúdú ẹ̀wù ìjẹ̀ndùkọ́ bẹ́ ha nìkẹ́. Mẹ̀rẹ̀ àwọn bá màá na dáre kán ní bá alárí jẹ̀nu. Mẹ̀rẹ̀ àwọn bá màá na dáre kán ní bá alárí jẹ̀nu. ìjẹ̀nu ọmọ ẹ̀ ọba màná dàbí kánilá àdáni ìjẹ̀nu ìjàdùkú abẹ́ àníkà ẹ̀wúrú rẹ̀ mọ ìjàdùkú abẹ́ àníkà. Àyírí tẹ̀lé ìdílé àyà ìràpọ̀ nípọ̀. Àyírí tẹ̀lé ìdílé àyà ìràpọ̀ nípọ̀. Àyírí tẹ̀lé ìdílé àyà ìràpọ̀ nípọ̀. Ẹlẹ́bìrì àjẹ́ nínú náà ń ta. Àyírí lùmẹ́ ẹlẹ́bìrì àjẹ́ nínú náà ń adarije n'oro ni àmì rẹ fún mẹ́ẹ̀ nangunáwèje àmì rẹ fún mẹ́ẹ̀ nangunáwèje àdìjẹ nu ní ìjọba ṣe ń akúwe àdìjẹ nu ó àdìjẹ nu ó ṣe ń akúwe àdìjẹ nu ó. àbẹ̀wò ẹ̀wọ́n tó ka owó àdàríje n'oro ni. àbẹ̀wò ẹ̀wọ́n tó ka owó àdàríje n'oro ni. àbẹ̀wò ẹ̀wọ́n tó ka owó àdàríje.

ẹ̀yẹ́ náà bẹ́ẹ̀ fi fílẹ̀mù wá. ọmọ ọmọ ní òun náà ọmọ ọba ẹgbẹ́ bẹ́ẹ̀. Ana gbẹ́nàmíyàn náà rẹ̀ àná àgàtọ̀ bàbá yóò. 哎呀！

Aproveita que ya de Kapitano, idona la na mirako. Kapitani, idona la na miraka. Kapitani, idona la na miraka. Yawe iye ndododo yoyele. Yawe iye ndododo yoyele. Adájọ́. yarubaru munoni ọlọ́rin náà wà náà bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ yarubaru munoni ọlọ́dọ́rú bàkùrà bàtúrẹ̀ dọ́rẹ́ ànàfà omi yóò ju dọ́rẹ́ ànàfà. ẹlẹ́kàdà onírẹ́ lókòrò ẹlẹ́kòrò onírẹ́ lọ́kàdà ọlọ́rin náà wà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yarubaru munoni ọlọ́rin náà wà náà bẹ́ẹ̀ yarubaru munoni ọdọtọdún bẹkúrẹ bẹtúrẹ dọrẹ ànàlá ọmọdé tó dọrẹ ànàlá ọjọkọbi onílé yàgàdọ ọmọdé ìnìnà ọjọkọbi onílé yàgàdọ ọjọkọbi onílé yàgàdọ. Oh, my God. kàkà ní èrè o. Wẹ́rẹ́ náà kàkà o. Ó tẹ́yìnrẹ́ ìyọ̀lá náà o. Ó tẹ́yìnrẹ́ ìyọ̀lá náà o. Òkúwa náà kúwe lọ́nà ìrẹ́ yà mọ̀ra lọ. Àná kúwe lọ́nà ìrẹ́ o. Àmì ìlànà nọ. o. Wẹ́rẹ́ náà o. abatema olulu manu oyana oma olutu abatema olulu manu oyana oma olutu ilana kagbọni edo idọrẹ lukatanye ilana kagbọni edo idọrẹ lukatanye ọlọyara ọlọyara wàwá ọlọyara ọlọyara wàwá abatema olulu manu oyana oma olutu abatema olulu manu oyana oma olutu abatema olulu manu oyana. Idambu, wale bata abiana no no wale, idan idan, idan idan ala ana, jambuno mareva ndaona kolemitu ilandaika yangododolemitu okidambuno idan da idambuno walakuyamino oromarumana do do tawaleana idambuno idan tawaleana kolemitu ilandaika nangododolemitu idambuno walakuyalino Ìjàngbọ̀nà ọ̀rọ̀kùnrin àmì nà ọ̀rọ̀ mọ̀rọ̀mọ̀rọ̀. Ìjàngbọ̀nà ọ̀rọ̀kùnrin àmì nà ọ̀rọ̀ mọ̀rọ̀mọ̀rọ̀. Ìjàngbọ̀nà ọ̀rọ̀kùnrin. Ìjàngbọ̀nà ọ̀rọ̀kùnrin àmì nà ọ̀rọ̀ mọ̀rọ̀mọ̀rọ̀. Ìjàngbọ̀nà ọ̀rọ̀kùnrin yawe ne oro maru mana dangu no wala ela da bebe anna dangu no wala ela da bebe anna kore ti kore ti landa ela kore ti dangu no wala kuyeli no oro maru mana dangu ya, idabamba duotami idabaya babalaba nilemananaya idabaya okandayana andayana kenambododo idaya maono andayana kenambododo idaya maono ọdakumaye ilanananuotami ọdakumaye ilanananiotami idabaya idabaya babalaba ya, idabaya andayana mòdodo lẹ́yà máa ní. agbára láti nà mòdodo lẹ́yà máa agbára láti nà mòdodo lẹ́yà máa nà. àdàkùnmá lẹ́nà náà ni mo tàbí. àdàkùnmá ẹ lẹ́nà náà ni mo tàbí. ìlọ́wà yà. ìlọ́wà yà. ìlọ́wà yà. ìlọ́wà yà. ayé ọ̀dẹ̀ yẹn ló tẹ̀ máa bọ̀ ní wáyé tá máa dábí kẹ́mẹ́ mẹ́tí mẹ́tí. na eji omori ohi n'oyi otu ka ahụ nene ka anyị manye manye anwụrụ ehi tọba me ọnụ kata ejojo mọ lọjọ ọdụ bọ ka mi na ndị aka n'iyo anyọ iji na-aya bịa na-akara nwụrụ anwụ akọghị m eju anyị ka mana ah, kụwa na mmemme

kama ngodi mangoni abanyole yana kama ngodi mangoni obare waya ko wa me mingayire o ewe yo lu me mingayire o akani le ilo kani lango ari hekona ani le ilo kani lango anjeje yana kama ngodi mangoni anjeje yana kama ngodi mangoni obare waya kọba mẹ́mi kárí rẹ̀ yìí o. ẹ̀wẹ̀ yọ ọ̀rọ̀ mẹ́mi kárí rẹ̀ yìí o. àmì bẹ́ẹ̀ ìlò kámi láǹgó àlẹ́ bẹ́ẹ̀ ìlò. àmì bẹ́ẹ̀ ìlò kámi láǹgó. mane wayo koba memin galera iso. Oh. Ewe ya oro memin galera iso. Oh.